níbi tí èrò ló di àní ọlọ́run níta bá wá fi kópa wọn tán tó ní máa tọrọ dúnà ìlà áàdínlẹ̀ lọ́rọ́ ìní wá ṣahada lẹ́yìn ikú àwọn àdẹ́ka ló kó padà sọ́dọ̀ ọlọ́run tó mọ gbàgbé rẹ̀ tó mọ kọ́kọ́ yẹn <laughs> kí ni abẹ́rẹ́ ọ̀ṣọ́ lọ́dẹ̀ tó mọ gbàgbé tó mọ kọ́kọ́ wa fọyín náà bí òkun bí máa tuntun táàmù àtẹnudọ́bí ọ̀dẹ́ àpàtàkùn náà ló pé ọlọ́wà fún kálukú wọn tó ṣe wọn tó ṣe fàmìlà bí òkú mi wà fún tòtà fọlọ́wọ́ fún nílò ní kálukú gba yìí jẹ̀má káńtì pàpàdé ọlọ́run o ìyẹn pàtó fi jẹ́ pé ká gbìyànjú ká ṣe dáadáa ká lè bá ìdá tó Muhammad sallallahu alaihi wasallam àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní tí wọ́n ń pè ní dáadáa. àwọn afọ wọn alihafa náà ti ń jẹ dáadáa ìtumọ̀ pọ̀ táwọn afa fún àmọ́ èyí tó fẹ́ jọ dáadáa tí afa wa tẹ̀mí àti wọn akọrọ wọn ní gẹ́gẹ́ bí afa wa mọ̀ ali abúlé aliya òṣèlú wọn ní alihafa náà tún àtọ́ra ó lè ti ń jẹ dáadáa ṣe máa tẹ̀lé ìtọ́nà bá bí awa kí o máa tẹ̀lé aṣọ ọlọ́wọ́ àtọ́wà máa tẹ̀lé tọ́lọ́wọ́ dáadáa ṣe wọ́n. èmi àti mọ́mí làwọn ẹgbẹ́ òkú kí wọ́n mú sílẹ̀ kí n bá ẹlẹ́jẹ̀ lójú kí ló tó bá mọ́mí lẹ́jẹ̀ lójú lọ́pẹ́ à mọ́ tẹ̀lé aṣọ ọlọ́wọ́ ẹ dákun ọlọ́run pàṣẹ àbúrú. inú kò hàn ọlọ́run máa máa sọ ọlọ́run ìní ọlọ́run máa máa sọ pé ọdúnlájú ọlọ́run ọba o ọlọ́run láàyè àdúgbò kò bí fa ṣá ọlọ́run ọ̀pẹ́ láti ẹ̀bàjẹ́. so àṣé ìpí ń jẹ́ dáadáa ní kí ẹ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run kí ló ń pa aláàbò ó ní dáadáa ṣíṣe káṣọ dáadáa sára káṣọ dáadáa sẹ́bí káṣọ dáadáa sẹ́bí kejì wa á padà sọ̀rọ̀ yẹ dáadáa. bákan náà ìdákejì dáadáa ṣe òní àtẹ́yìí à kí ìdákejì dáadáa àtẹ́yìí à aburú nìyẹn wọ́n ti fi ń jẹ́ sẹ́yìn à òun náà ní àlùmá ṣèyà ìyàpọ̀ ọlọ́run dáadáa tó ṣe èyí tí ẹ̀ bá ń ṣe dáadáa àṣẹ ọlọ́run nìyẹn ń tẹ̀lé tí ọba jẹ́bẹ̀ tó ló tàbí fi sọ pé arábìnrin tí ń fi gbogbo òun máa ń ṣe náírà kọ́lọ̀ tí fi gbogbo ọ̀sán gbá rẹ̀ àmọ́ torí pípọ̀ dé ní sáwọn aládùúgbò rẹ̀ anábìnrin ọmọ rẹ̀ ni adẹ́lẹ́kọ̀ọ́sẹ̀ láṣẹ ọlọ́run ntí ń jẹ́ dáadáa o lè máa ṣe kí ẹ máa tẹ̀lé ọlọ́run wí ọlọ́run wí ọlọ́run wí ìyẹn ló tó bá bákan náà kí ẹ máa jìnnà sí ntọ́nà ọ̀bà fẹ́ ìlẹ̀ wọn pè ní ìyẹn ni pé àfẹ́jì àbímáná alimakosiya ìyapọ̀ ọmọ ọba ọba àdékẹ́ọ́lá kọ́nà mọ́ṣẹ́ wa ní ẹni tí ó mọ̀ yapa Allah ní ìtẹ̀síwájú. àwọn àfẹ́sì jẹ́ ká mọ̀ wípé dáadáa tó ṣe yìí yàtọ̀ fún wípé ààbẹ̀ ẹ̀sán tó níye tó lọ́pọ̀ lọ́dọ̀ aláàbọ̀dá yóò tún sọ wá lóṣù náà rẹ̀ láàrin àwọn èèyàn yóò sọ wá lóṣù náà rẹ̀ láàrin àwọn èèyàn kódà. ẹni tó bá dí ìrìn tí wà rè làwọn èèyàn máa ń fẹ́ jọ ọmọ nínú ẹni bí lẹ́ẹ̀dọ̀ fún àwọn sọ́kàn fẹ́ dàbí rẹ̀ ní nàìjíríà àwọn kan àwọn èèyàn ti lè jọba sẹ́yìn àwọn èèyàn lè jọba sẹ́yìn ara àwọn ń pé àwọn ọkọ̀ ń

ìlú tó bá fìràwọ̀ nílẹ̀ mísírọ̀ fìràwọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ká ka pé olúbàdàn kàfà sọ pé ọ̀ọ́nì kọ ọba àlù ni tí èsì pé ẹnìkan báyìí ló ń jẹ́ bẹ́ẹ̀ kọ àpáǹkẹ́ kọfẹ́ ẹ̀sẹ̀ ti ọ̀rọ̀ torí pé bàbá ọlọ́run jẹ́ kẹ́yìn bàbá kí ẹsẹ̀ mi dùn nìkan bàbá dára débi pé ẹlòmíì lẹ́yìn ìgbà àgbàjẹ ti pé ẹlòmíì ọ̀fẹ́ tó mọ̀ pé kí n sàmá jẹ ló kọ ọba mi nìyí jẹ ìlú ẹ̀ ló sọ̀rọ̀ sí fìràwù tó fi jẹ́ pé fìràwù náà tàbíkó mọ́sá iná làwọn èèyàn òsì gbogbo sí máa rò pé gbogbo fìràwù ló jẹ àlùmọ́hìn ìtì mo fẹ́ fàyọ̀ wípé mọ́sá alẹ́ sọ́lá tó sàlẹ̀ ìlànà akọ́tà sàdúrà fún òun àti fírámù ìjọ lókun ni ǹjẹ́ rí àwọn èèyàn ń bímọ kọ́tà tí ọ̀bá tí ọ̀bá musa kan ẹni tí èsì èsì ọ̀tí èsì lábáwá rárá tí èsì elédè musa torí pé musa ní èsì lábáwá àwọn èèyàn bí wọ́n lè sọ̀rọ̀ wọn ní ẹ dákun ilé wo la mọ̀ sọ ọmọ rẹ̀ fírámù náà kí ló fà torí pé náà sí ìyẹn ọwọ́ ìdí ìrìn yẹn náà kò sẹ́nu ìwé lè fún kọ kọ́dà ààrẹ tó yẹ fún wọn sọ pé ajá tó ń bẹ́ẹ̀ lè fún ajá yìí fúri ọ̀nà ló kọ́ rẹ̀ ààrẹ níbi tó lọ yẹ pẹrẹ fúri ọ̀nà lè nítorí kíni nítorí ìwà abú tìǹbẹ̀lọ́wẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìṣe sí ibú kéèyàn máa ní wàá rẹ̀ kó ṣe máa kó kọ́ dà mọ́yà rà kìdúró yìí lọ àyè Imam Malik àpá àtúmọ̀ ọ̀rọ̀ ní sọ́ra tí wọ́n pè ní akhlaqus salafuna salih akhlaqus salafuna salih ìwárí àwọn aṣáájú wẹ̀ àwọn aṣáájú àtúmọ̀tọ̀. wọ́n ní Imam Malik sọ wípé balabani Imam Malik ní ó dúdú bọ̀ mi pé ń da dukhul muslimin fi ṣáà níjọ́ táwọn mùsùlùmí wọ ilẹ̀ ṣáàmù torí pé ilẹ̀ ṣáàmù kó tó rí pé àwọn mùsùlùmí ọmọlẹ́yìn ànábì wọbẹ̀ tó yẹ fẹ́ mùsùlùmí làwọn ti ń bẹ ní ṣáàmù ẹ̀sìn ànábì ìrìnsà àlẹ́ sọ́láàtù wàsálàm tọ́jú ẹ̀nà sọ̀rọ̀ ilé wọn ti ní ṣáàmù ànábì sọ́láàtù bẹ́ẹ̀ ni ànábì òwò ṣáàmù tó fi kúrò láyé àwọn sàhábà ni wọ́n mú ìsìlámù wọlé ṣáàmù nítorí àwọn mùsùlùmí wọlé ṣáàmù ẹ̀sìn táwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn ìrìnsà àlẹ́ sọ̀rọ̀ ilé tí ọ̀rọ̀ àwọn kristian ní bẹ́ẹ̀ kálá ẹ̀sìn kristianity lọ gbajúmọ̀ nígbà pé tí ọ̀rọ̀ kò mọ̀ jẹ́ kristianity torí pé bí wọ́n ṣe sọ kristian ló kọ kristianity onítàn onítàn bọ̀dùnyẹ́ kọ́lá fẹ́ sọ alóhìn nígbà táwọn mùsùlùmí wá wọ́n tún ní àwọn sàhábà ọ̀ṣẹ́ ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì àwọn aráṣàbò wọn sọ pé ah, ah, àwọn mùsùlùmí táwọn ń wò yìí o wọ́n dá léèyàn níwà lọ́mọdúàbí ju àwọn ọmọ lẹ́yìn Jésù méjìlá tí wọ́n rìn fún wa lọ. ní ìmọ̀ràn àwọn tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mùsùlùmí o àwọn ọmọ lẹ́yìn Jésù làwọn o àmọ́ àwọn náà ọ̀bẹ bí tùbáyé wò sí báwọn ọmọ lẹ́yìn méjìlá wọ́n wá ń ta òmùsùn wọnú ìlú wọn wá tí wọ́n tó ń ṣe wọ́n padà wọ́n sọ pé àwọn mùsùlùmí tí wọ́n wọ̀ àwọn ọmọ lẹ́yìn wọ́n dá a lọ sọ́ọ̀bì wọ́n dùn wò ní ju àwọn ọmọ lẹ́yìn jésù méjìlá táwọn ń gbọ́rọ̀ wọn lọ. imam malik rahimahullah lọ́bọ̀rẹ̀ wá fà jama'a àwọn mùsùlùmí àná ni wọ́n lóyún yẹn àwọn àná ni wọ́n àwọn yóò yọ àwọn àwọn tó ti kíkàdé kó ní èrè ṣé irú àwọn ó pa òbí lánàá ó ṣe é dá níbikíbi lágbàáyé lónìí tí wọ́n bá dá ọkọ̀ ìjọba àwọn ẹ̀jẹ̀ ní sálọ àwọn ìgbìlẹ̀ ọkọ̀ tẹ̀lé àtẹ̀yẹ ń jẹ́ kálukú ti ba rẹ̀ ló kọjá kí lọ́wọ́ àlọ́ kọjá àìní mọ̀ mọ́lú àbẹ̀yẹ lọ. mo ń gbìyànjú àtọ̀ fún wa pé ìmọ̀ ó ìmọ̀ níwọ̀n mọ́lú àbí lásán a tó kò yẹn ṣe yóò tó kò yẹn ṣe. Allahu akbar ọlọ́run ṣàdúgbò wọn lọ́dọ̀ àti wọn. àlùmọ́ ìdùnnú kọ́ ìbùrọ̀hìn ọ̀hún ọ̀rọ̀ àhùnmẹ́ta wà sí à. àtọ́ ayé kọ́ yìí ọkọ̀ tó rà kan lórí asọ́bùrù wọ̀lẹ́ṣọ́lù ìmọ̀ ṣe sùúrù ìlàtẹ̀mára. nínú tíra yìí àtọ́ àtúnwá tẹnuba àìmọye àìmọye ìwọ ọmọdé àbí oníkéyàn látẹ̀mọ́ra àtẹ̀mọ́ra ti sùúrù wọn jọra wọn àmọ́ jù ìwọ ọmọdé àbí kẹsùn kí ọmọ ìwọ ọmọdé àbí ìwọ ọmọdé àbí pé ni ní àdàbà tí a pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa lọ bẹ́ẹ̀ bolo sí lẹ́nu ìbẹ̀lẹ́ bá ìwọ ọmọdé àbí ìwọ ọmọlúwàbí ni kó pé gbogbo ọba ojú ní sàmà túká ni tẹ́bá tó dé báyìí ẹ̀rí ń gbogbo ọba ojú rẹ̀ ọ̀sán ìwọ ọmọlúwàbí ìmáàmù wa wa bẹ́tẹ̀ ọwọ́ ní òun sọ yìí ó ní ọmọlúwàbí mi tó dé yẹn náà wò ó ní bẹ nínú àwọn

torípé mi ò sọ pé mi ò nù kò sẹ́ni tí ò lè kọ́ kí n tí mo tó tún lè yẹ wá síwájú. Ànábì ọba Ahmed sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan lẹ́nu ìlọ ti sòó nínú ọjà. Arákùnrin kan bá wá nínú àwọn ìlú ní ọba yíyá ẹ̀dẹ́sùn sọ̀rọ̀ wá ní lásọ̀mú ó di lásọ̀mú tí ń sọ pé àlejò jẹ́ gbèsè mo ní gbèsè bá mú o. ẹ mọ bá àlejò ṣe tó sọ̀rọ̀ lọ ìyàwó sẹ́lá gọ́vùnà àdìmọ̀dì gbogbo yìí wò ó dínà kí gọ́vùnà àdìmọ̀dì wà nà ọ̀rọ̀ kẹ́nìkan wà hàn aláṣọ ló pé gbèsè rẹ ẹ mọ bóṣe rí. alákùnrin wa kára ìdílé aṣọ ṣùgbọ́n àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ òun ò kì í láwọn ọmọ ogun tí máa ń gbé anabi ọba Muhammad sallallahu alaihi wasallam níjọ kan arábìnrin kan ọmọ rẹ ṣáìsì ọmọ ẹkú ọlọ́wọ́ àgbẹ̀lọ́ ọmọ tí bẹ̀rẹ̀ ọ̀tá ló kú ọlọ́wọ́ àgbẹ̀lọ́ ọmọ àlọ́ ẹ̀kọ́ àwọn tó lọ́n dára abẹ́ ẹ̀kọ́ ọ̀kọ́ṣẹ́ pàrọ̀ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ arábìnrin kú arábìnrin bá sọkún ọwọ́ àlọ́ mi sàárè ọmọ yẹn wọ́n sọkún bá ń dé sàkílẹ̀ àlejò wa kọ̀

Allahu akbar ìkànnì wọ̀ pẹ̀lú àdínní àtàwà gbọ́rọ̀ ìmọ̀ rẹ̀ nílẹ̀ púpọ̀ bàrà ni máa rẹ̀ rẹ̀ lẹ̀ afara sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀ insha Allah alùpùpù arábìnrin ọ̀dùn kọ̀dá mi lónìí ẹ̀wọ̀n fi dá tẹ́tí ẹgbẹ́rẹ́ kọjá pé àná ìbá ń lọ àyè kó lọ rẹ̀ wọn níbi ìjọba ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run àná ìwúrọ̀ rẹ̀ ẹ̀rú bọ́ra mi ah! ọba sáré ọba kó bá ju ìwé láti wá gbalẹ̀ àná ìwúrọ̀ ó nígbà tó ń délé àná yìí ó ló wọ̀ ọ̀gá gẹ̀tìmánì òun ọba nǹkan tó tó kẹjú ẹjẹ alọ sọ fún baba kò sẹ́ni kàkà ọ wọlé àlẹbi lẹ́yìn tó kàn lẹ́yìn fún rẹ káàdì wọn ajá yìí fún níta fẹnu lè fi sọlọ bá wà ní ọsán lẹ arábìnrin yìí ó ti kọ́kọ́ fẹnu ṣáàtà àlẹbi nígbà tó ti lè rí àlẹbi nǹkan ọba àlẹbi lẹ́yìn tí bí ẹ yìí ìyẹn náà lọ́kọ̀ sí jẹ́pọ̀ lẹ́bi wọn lọ lórí rẹ̀ lárakùnrin yahudi yahudi sì ni àwọn kò Adolf Hitler ó gbógun ti Jew Yahudi ló ń pè ní Jew nígbà tí wọ́n gbógun ti wọn ọwọ́ asọ́nọ̀rọ̀ ó ní Jew they are enemy of God and enemy of humanity ọlọ́ta ọlọ́run ọ̀tá ọmọnìyàn ni wọ́n pè ní Jew ọlọ́run yìí wọn wọ́n ti dábòjú Musa ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì ní lọ òun náà lànà ti wọn àwọn dábòjú Musa ní bẹ́ẹ̀ náà wọ́n ti fáwọn ìfọ̀sọ̀rọ̀ tó fi dòdò wọn bẹ́ẹ̀ kọ́dà àwọn tó bá ń mọ̀ sáyé gbogbo báyìí ń dà wúwo ní Jew lọ́jọ́ sábàbí. In love, iná bàtí àbá fífà fi sọ they are enemy of God and enemy of humanity And you, àlùmí arákùnrin jí ìbá kùsùn fún máa ń sọ fún un pèsè bá wọn. àmì ìwọ́n sọ pé ìyàwó ti gbé arákùnrin dẹ́fà àti mo ti san wíìlì fún ọ onímọ̀ sàn àmì ìyàwó lọ́wọ́ sọlọ lọ́ọ̀bù àlùmọ̀ jẹ̀máà ọlọ́run àgbẹ̀yọ́ mo fò ṣètà wa wọ̀ àmọ́ bọ́lá ọwọ́ ọ̀gbà tí ìtò bá ti fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ò túbọ̀ túbọ̀ ìkún rẹ̀ yẹn ìbá anabi wà lọ́sọ yìí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ yìí wọ́n fẹ́ lẹ́rọ̀ anabi là ń sọ yìí anabi yáwó lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n anabi ti dá padà fún ọmọ àná fẹ́ dúdú tànàbí lọ́wọ́ fẹ́ dúdú tànàbí gbangba anabi ò ti dá padà ọba ní tíwájú ló sọ ló dá padà tàlẹ́ lẹ́nu ẹ̀ mọ̀nsáhì tàlẹ́ lẹ́nu ńjọ́ tànàbí yáwó lọ́wọ́ ọwọ́ akọ́lùkù ta ni lẹ́yìn ẹ̀ ah, àní ìwà wò ó yẹ pé sàbẹ̀lẹ̀ ìjẹ́bi kékeré wà bẹ́ẹ̀ ni ọ̀sọ̀ àdámà ìkànnì àwọn mùsùlùmí lọ́ba jáde wá ó ní àná ṣáì ó ní èmi ní ẹlẹ́yìn àná ṣáì èmi ní ẹlẹ́yìn tí wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀rú abalẹ̀ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ọmọ sí yẹn ní ẹlẹ́dùn ọmọ sọ̀rọ̀ rẹ̀ sí àǹtà ṣáì ní àná ṣáì ṣáì mo jẹ́ ìpínlẹ̀ ògbọ̀n olùsí arákùnrin múra kẹtẹkẹtẹ ẹsẹ sáwọlẹ òtùgbò olùtọ ọba lọ ńgbà ọlọtọ nígbà wọn lùsí arákùnrin pé yà á kóòtù à ń tẹsẹ ayé wọlé ìwé arákùnrin ọlọ yà kó tó ní ọlọwọ jẹrìí sí ọwọ àmì ọgbà àwọn sọ ní òun sí bẹ́ẹ̀ bóòlù sí ajẹ àhà olùwọ ọgbà sọlẹ ó ti sọ àwa tó ń wọ yìí tẹ máa ń wọ ẹranko ayé òun ọmọ àwa yìí kò táwọn gbogbo bàjẹ́ níbẹ̀ lọ́wọ́ jẹ́ ìwọ jẹ́ àmọ̀ bàjẹ́ níbàjẹ́ nígbà kọ́kọ́ tó dàbí wa tá a bá fi lé kú kò sí èméjì nínú la lọ tó aborí ayé dẹ àwọn ọmọ abúlé ìwé ni àmọ́ ní kété tó pè wá tá a gbà fún ọ àgbógbó tó ń bẹ lágbúrú tá a máa ṣe láti sílẹ̀ a sì bọ́ ló fẹ́ pé o ò ní sọ pé a ṣe dáadáa kí náà àbíkọ́jẹ́ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣe ó ní mo ó dá mi lójú pé kó o bí o ti kó o sallallahu alaihi wasallam wàlọ́ọ̀nì ayà kúrò nílé ìfọ̀kàlẹ̀. nínú àdáni ẹ̀sìn tàbá fẹ́ sọ̀rọ̀ tàbá la fẹ́ jẹ́rìí bẹ̀rù mẹ́rẹ̀ wá ẹ̀tọ́ sọ pé ẹlẹ́rìí ọkùnrin méjì làgbọ́dọ̀ wọ̀ ẹ̀mọ́ ẹ̀sìn tàbá fẹ́ sèyàwó kí làwọn abó béèrè wọ́n ẹlẹ́rìí méjì ọkùnrin méjì tàbí wọ́n sọ pé ọkùnrin kan ọkùnrin méjì ọlọ́wọ́ á ní ní gbogbo bàtẹ́ bá fẹ́ máa ṣe nǹkan kan tó kò káńtẹ́ ẹlẹ́rìí tẹ̀wọ́n ń gbọ́dẹ̀rì mẹ́rin ẹlẹ́rìí méjì arákùnrin òun nìkan tó bá níbí kan èmi ọlọ́wọ́ bá lẹ́yìn lẹ́yìn ẹ̀ má torí pé ẹ̀rí tó jẹ́ ẹ̀rí tó sọ mú máa jẹ́ àà téèyàn máa pè torí pé ìwọ bàbá wò tá a fi dọdọdọ àbíbá yìí òun ọgbà pé nǹkan kan tó lè máa kù lọ́dọ̀ ẹ̀mí nìrọ̀. wàláyé ọlọ́run bẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀wọ̀n ní kọ́ra nígbà tó ló ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù ṣe so ẹ̀mí àwọn ọ̀sẹ̀ papọ̀ ọlọ́run ní fún fọ̀rọ̀ pẹ̀lẹ́nẹ̀ náà àwọn sọ̀háàbà àwọn mùsùlùmí wọ́n ti ṣiṣẹ́ débi pé etí lè bẹ̀rẹ̀ nọ́mbà yìí ni wọ́n àwọn ọlọ́run bá gbé yín kúrò bẹ́ẹ̀ kí ọlọ́run ta ọlọ́run ìsọ́lá mi. àníwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ìfẹ́mi tí wọ́n ń lo ìfẹ́mi pé tí wọ́n bá kópa ìfẹ́ wọn nù náà ni fúnfúnra ọlọ́run etí bèbè náà ni wọ́n ní ìwà tí wọ́n kò ló gbé wọn dé ṣùgbọ́n ànábì dọ́dọ̀ wọn kọ́ ìwọ́n dọ̀wọ́ ló àbí wàláyé ọ̀rọ̀ ọmọlúwàbí ìrìn ọmọlúwàbí ìwọ ọmọlúwàbí ilẹ̀ islam wà fẹ́ lọ́dẹ̀ fún wa kó yẹ lọ́wọ́ síwájú. àwọn tó tẹ̀lé sọ̀rọ̀ bọ́ ọ̀gbà ni wọ́n fẹ́lẹ́ mu ó jókòó jọ ìyàwó ẹ̀ tó jókòó pẹ̀lú tó ń pè ní Aisha tó náà wọ́n wọ́n ìyàwó Aisha ọ̀dẹ̀ wà á náà tó lẹ́gà náà. àwọn ìyàwó yìí náà ẹni tó wá fẹ́ gbọ́n tá à ń yọ ẹ bá máa ń kàwé kálọ̀ ka yìí fẹ́ tí wọ́n pè ní ìrọ̀kọ̀wé ìwé bẹ́ẹ̀ fẹ́yìn àgbàlagbà conspiracy Jewish conspiracy wọn ọ̀tá máa ń àwọn tá ní ilé báyìí chance ni o èmi sì ní Jewish conspiracy wọ́n mọ̀ túmẹ̀ ẹ bá dọ̀tọ̀ conspiracy àwọn náà kọ̀ gbogbo aláàbí tẹ̀lé ayé àwọn ni bá a fi débẹ̀ lónìí. eléèké burúkú ni wọn. ọ̀rọ̀ tí mo sọ ìṣẹ́ ní jewish constitution lọ́wọ́ o but láyé tó a tó wá rí pé kò kéde rí ṣe rí àwọn ni wọn àwọn ni wọn sọ pé kólókó wọn lè kó yọ wá jà àwọn ló sọ̀rọ̀ fún wákò ìdí ìjà ìdókòwò rẹ̀ àwọn náà wọn ni wọn jà lẹ àwọn ni wọn bá wà láàrin kìnìkan kìnìkan wọ́n tún wọn ta nǹkan ogun fún wọn nígbà bí bá wọn parí ìjà nígbà bí lọ ẹ kan ọ̀gbọ́ àwọn náà wọ́n gbọ́ arákùnrin jù yìí ọwọ́ akọjá ni pé ọ̀rọ̀ wọn padà asàlámù àlékún ìtumọ̀ ẹni pé àlùbáríkà ọlọ́ àtẹ̀lé àgbẹ̀sẹ̀ fún wọn báyìí ìtumọ̀ sọ̀rọ̀ nǹkan fún sánà. arákùnrin yahudi ọ̀rọ̀ àná yọ sí asaamu aleyhi ya rasulallah asaamu aleyhi ya rasulallah ikú lórí ànábi ikú lórí òṣìṣẹ́ ọlọ́ ẹ mọ̀ pé asaamu asalamu ọjọ́ àwọn ẹni tí ọba fún ayọ̀ ní mọ̀ tó wí ànábi gbọ́ tó yá ayíṣà gbọ́ ìyàwó ànábi bí wọ́n bí ìyàwó ànábi sọ̀rọ̀ kọ́ wọn ni ah iwájú àwọn afẹ́ òun wá bẹ̀rẹ̀ bínú kékeré kẹ́ kìkì ni wọn bá wọn náà ni wọn bá nta anabi bí kan bí jẹ̀lú pé wà á léèkì wà á léèkì kọ́ máa bá wọn náà. ikú lórí rẹ ànábì àti wọn náà <laughs> kò jù bá wọn. yáyà wa bínú kí ló dà ń sọ àgbórí sísè ànábì sọ pé kí ló dé gbọ́n tó wù wọn àná tí wọn gbé mi dìde àǹtìtàmẹlìmọ àǹtìtàmẹ ọ àǹtìtàmẹ màkàrin àkàlà àná tí wọn gbé mi wọn gbé mi dìde tọ́lọ́ tó yà gbé mi dìde kí wọ́n á kọ̀m̀pìlìtì wọn lọ́àbí kí wọ́n á kú wọn lọ́àbí ẹgbẹ́ fún ọmọ náà kú òní máa kọ́ ẹ tó ní máa wí òfin gbọ́dọ̀ wí yẹn ìwọ ọmọ náà àbí lẹ́yìn ìwọ wá pè é sọlọ́gbọ́n ọmọ àyè òṣèlú jẹ̀máà táàlì ní àti yóò wá fìdí ẹjọ́ táàkùnrin àwọn mùsùlùmí tí wọn wà ní sọ ọdún àgbà wọn. ìwọ wọlé ọdún kan sọ yìí ó ti di ọ̀rọ̀ ẹsọ ìrìn ìbáwọn èèyàn nínú àlùkò ọlọ́ni wà ìbánu àdàbí ìrìn yàmùsùn àdàbí àwọn hàn náà. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ọlọ́run ní àwọn táwọn ọlọ́run bá ń bà ní ní ní àwọn irú àwọn ọlọ́run ọba àwọn ọ̀rẹ́ ọlọ́run ìbáàdù rahman àwọn irú ọlọ́run àbíká tó fi awliyaw rahman àwọn ọ̀rẹ́ ọlọ́run alladhina yamshuna ala al-ardi hawna àwọn tó fẹ́ bá rìn lórí rẹ̀ wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa rìn jẹ́ kí sórí wọn ti máa rìn ní akọ náà hẹ́wọ̀n náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni wọ́n máa rìn ní wọ́n tún wá rìn wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn aláìmọ̀kan tó sọ pé kí ló ń ṣe bóòlù lọ́nà àbúrò yóò sọ pé sàlámù àlàáfíà ọlọ́pọ̀lọpọ̀ àbí wọ́n tiẹ̀ ti dáhùn pé kúrò lọ́nà àlàáfíà ìyẹn ni ẹ̀rù kò sẹ́ni tí ó wà mọ́tò tí ò ní tí ò ní tí ò ní tí ò ní máa sọ̀rọ̀ bú. lọ́dọ̀ tí wọ́n ń bí kiri àwọ̀ àṣà ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọlé lọ́dọ̀ tí wọ́n ń bí ọmọ dáńgbá wa tẹ́sí yí. àwọ̀ ń mọ̀ túmọ̀ ẹ̀ àwọn tó kọ́kọ́ mọ̀ ọ́ wọ́n tún máa bẹ ẹni tí wọ́n fẹ́ afọ́njá afọ́njá á sì mọ́bìnrin lọ́mọ àwọn ẹ̀ẹ́ni ẹ̀ẹ́ni gbọ́kẹ̀nìkan sí pìtẹ́nìkan ìkànnà àwọn ẹni rẹ̀ ìkànnà àwọn ẹ̀sìn wa wọn ni ìkànnà àwọn sábà fẹ̀sọ̀ nínú àwọn ẹni àgbájú ní hajj ọlọ́sẹ̀ hajj ní hajj tó wá wà yẹn ṣẹ̀gbọ́n máa ń pọ̀ ní hajj ìdí funfun èrò dídí ní lọ́dún wọn ní wọ́n ń àfẹ́lẹ́ wọn bíi. wọ́n ti sá wọ́n ṣàwọn àgbàṣẹ́ pé ó pọ̀ ẹnìkan wá tẹ́mọ́lẹ̀ títẹ̀ mọ́lẹ̀ yẹn wá dúdú bíi pé ó dúdú lẹ̀ yẹn ó ká bó ṣe tẹ́mọ́lẹ̀ ó kí pé ó kà dúdú bọ́lẹ̀ yẹn ó dúdú bọ́lẹ̀ ẹni tó tẹ́mọ́lẹ̀ yẹn ò lè lọ́mọ́ nígbà wọn bẹ̀rẹ̀ fàfọ́ àyè àkè tó ń dìbò yẹn wọ́n yà tètè àwọn èèyàn wá dúró àwọn èèyàn tó wọ́n ń bá bẹ̀ ẹni tó wá tẹ̀mọ́lẹ̀ kò ìṣẹ́jú kan lọ ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin márùn ojú òkè àwọn tó àjọ máa bínú wọ́n ti ń kẹ́ òbójú òkè ní àwọn ẹni pé wọ́n pẹ́ tó òbójú òkè wá ní wọ́n tẹ̀ àwọn ìṣá kìka yàtọ̀ fáwọn tí wọ́n ti wà lágbègbè rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe wá lọ téèyàn ti rìn téèyàn ti da ọkọ̀ máwọn ẹ̀sìn ìlè dá ìrìn ẹ̀jẹ̀ ń tẹ̀lé wàá gorí òkè ẹ̀rìn wá ní àpẹẹlẹ ó dẹ̀ ń bí ọdún tó wàá tó dá torí tó bá gbórí òkè òun ò lè ju ẹ tó tẹmọlẹ pé àwọn ah, tẹmọlẹ tó báyìí tó bá padà rí lọ́la ọkùnrin tó rántí pé àwọn ah, tẹmọlẹ ń yẹta. ó ní ọmọ wọn kò tí má pàdé ẹ lọ́la ní ìlú ilé tó lè kú lẹ́mẹ́ tó tẹmọlẹ. kì í sàwọn sàlẹ̀ o àwọn èèyàn tá a tó ń gbẹ́ yìí lẹ́nu. kódà kò dé sàbí ibà wọn tá a fẹ́ bá wà nìjẹ́ nìyẹn náà. àwọn ọmọ

ànífẹ́ kódà tó fi dúró ìwà ìrìn ẹsẹ̀ àfọlọ́dọ̀ àbí náà bẹ̀ àmì rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní rìn nìga ìtàlọ́fẹ́ mú a ìtàlẹ́ mú a dà àní rìn pé a ní ìrìn táǹkù táǹkù ìlú ìlú níbẹ̀ àmì tẹ̀lébà tó péye àtàwọn àbúrò ìtẹ̀lébà àwọn afárò ìtẹ̀lébà tẹ̀lébà lẹ́bi dé sábẹ́ ìdìbò rẹ̀rẹ̀ nílẹ̀ rẹ̀rẹ̀ nílẹ̀ tàwa bọ̀rọ̀ rẹ̀rẹ̀ nílẹ̀ ibi tó dé níjọ́ táwọn ẹ̀kọ́ sára ṣe ń jọ́ kó ní maka sọlọ́dà sọ̀rọ̀ pẹ̀lú àbúgbà kiri arákùnrin tó mú wọn á lè padà bá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́sálásí ibi táwọn ti kọ́kọ́ tẹ̀gùn ní wọ́n ń tẹ̀gùn lọ́sí ní kóbá kò bá níbi táwọn ti kọ́kọ́ tẹ̀gùn sí ibẹ̀ ló ti kọ́kọ́ jímọ̀ àkọ́kọ́ láyé lákọ̀ọ́kọ́ kí jímọ̀ nílé ayé lọ́sí ní kóbá ní kọ́kọ́ ìtẹ̀sọ́ fún akọ́nijọ́ náà ànábì jẹ́ ìmáàmù èyí ọgọ́rùn-ún lókè lẹ́yìn ànábì jọ náà hundred people sọ̀rọ̀ bá àlùfẹ́ náà. kò bọ́ òjìnà sí mẹ́jìnà púpọ̀ àwọn ará mẹ́jìnà tí wọ́n ń gbúrò fún ànábì ti wà ní kúbà àwọn oní òní wù fún àlẹ́ ìsáàdì kan tó dúró náà wọn lè wọ́n tó nìkan dúró dà lẹ́yìn kòtò dé mẹ́jìnà lórí ìsáàdì wa àti wọn àlẹ́ àwọn tó tún wà ní ìlú súnmọ́ kòbá tó wá àwọn èèyàn wá nígbà tí wọ́n ń bọ̀ nù mọ́ṣáláṣí ànábì jókòó àlẹ́ Abubakar jókòó tí mo ti jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn ìmọ̀ àwọn ọ̀rọ̀. nítorí pé àlejò àlejò wa jókòó ọ̀rọ̀ òdòdó bolẹ̀ kọ̀ máa ń kọ̀sá fún òrí àgbà fún òrí àtẹ̀kẹ́ máa sọ pé kí n kẹ̀. àwọn ìwà wọlé bí wọ́n wọlé wọ́n Abubakar ni wọ́n rò fún nànẹ́bí ojú tó ojú Abubakar ló kàn fojú sọ Abubakar ló fojú sọ Abubakar wá rí pé ah, àwọn èèyàn ẹ tún máa wọ òun náà tún mẹ́tọ̀ọ́ ó rí táwọn èèyàn kò dáná sí wọn ó wá dìde kí ní pé àwọn alálàájì máa ń dàbò yìí aṣọ yìí bèbí ọwọ́ ọdún kú òní tààtì ọkọlọ fìtìtì ẹ ọkọlọ ọdún kú àná nínú ìlú sọlọmọ láti ká ojú òun èèyàn kan sí ànáyìí ló kankan pẹ̀lú ànáyìí sọlọmọ àǹfààní tàwa gbọ́dọ̀ ni ànáyìí sọlọmọ àṣàlà ó ní tàwa gbọ́dọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ ànáyìí wọ́n ṣe jama'a àwọn àgbàlagbà ní kájọ balẹ̀ fara tá a bá dìde súnmọ́ àwọn ga jùlọ mọ́ni torí pé èèyàn dọ́lọ́lá ó dé lẹ́fọ̀n ó dé lè kánná kò túmọ̀ sí pé tó bá ń ṣe bẹ́rẹ́bẹ́rẹ́ láàrin àwọn èèyàn kò túmọ̀ sí pé òjò ń lọ ìdílé Yorùbá làwà Ìbàdàn làwà ẹ̀yìn àgbàlagbà sọ pé bí agbóhùn adé sábúrò adé mi bá gbájú bá wọ mẹ́kà ọ̀bẹ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ní ìmọ̀ rẹ̀ nílẹ̀ ìmọ̀ gẹ́gẹ́rẹ́gẹ́ kò tó tẹ̀lé ẹ̀yìn tó ni ọ̀ alágbára rẹ̀ ló iyì ni ó kù inú wà ní ìsòkòdò kọ́ṣe lójú ọ̀nà nàìjíríà náà sọ̀rọ̀ ọ̀sán nígbà tí wọ́n lọ nígbà àwọn ìwọ kò gẹ́gẹ́ àbí táwọn náà. oríṣi ọlọ́run sọ̀rọ̀ àṣàrà òtàwọn tẹ́ jọmọ tẹ́ wà lọ́rọ̀ fúnmi wọ́n oríṣi ọlọ́run wa ba búbú balẹ̀ báyìí lẹ́yìn ara fúnmi kò jókòó kọ́ kọ́ máa ṣe báyìí kọ́ máa nyapa òṣèré àlejò tí wọ́n tí wọ́n tẹ́lú wa báyìí wọ́n débi pé àlejò yóò gbọ́n rẹ̀ fẹ́ máa kan ẹ̀yìn ara fúnmi àlebi tó tó sá àlejò yóò sá lọ́ra sí sọ̀rọ̀ bọ́ọ̀lù àlejò gẹ́gẹ́ bá a kọ́ wà bọ́ọ̀lù bòkìrì ni ànábì la sáájú ayé àbájú ọ̀ sọ̀nà bọ́ọ̀lù àwọn ọ̀sán. gbogbo bá níbi tí a ń ṣe sọ́n àràdé ní o kí n náà sọ pé kí wàá sọ́wọ́dà tani bá níbi kan tí wọ́n ń yìn bá a sọ́wọ́dà muhammadu muhammadu muhammadu kiri kan táwọn bá a bá a sọ́wọ́dà àwọn ará ìdìkan tó jìyàn pàtàkì láàrin wa táwọn ilé àwọn ọlọ́ba wa ni wọ́n dé àwọn ìjòyè wa àwọn tó fáwọn fún wọn ní wọ́n ní sẹ́ni wọ́n wí bẹ́ẹ̀ ànábì wa máa wí àdúrà kalẹ̀ mọ́ bí ọmọ sọ pé wọ́n láàbù àfihàn ní ìlànà ọ̀hún ọlọ́run ìmìnira ń pè bẹ́ẹ̀ ìmìnira ń pè láwọn ìmìnira ń pè láfájú ayé ìmìnira ń pè láfájú ọ̀hún ìmìnira ń pè aláìlọ́wọ́ ìmìnira ń pè àlàhùn ọlọ́run mẹ́gbà ni mo lórí jẹ́ ń o ǹjẹ́ ń pè wọ́n fi di mí o alẹ́ kọ́yọ̀ mẹ́rin àyẹ̀wò wọ́n dáadáa ni ọlọ́run wá jẹ́ kọ́rọ̀ mi ọ̀dà mi bí wò lọ́dọ̀ rẹ̀ wà fèrè fíìmà láyà àlẹ́ mú o ọlọ́run wá forí jì mí àwọn tí mo ti di ọ̀dà bẹ́ẹ̀ kú ọlọ́mọ gbé mi àwọn débi fi dimi náà fi yàgbà rẹ táwọn ọmọ bẹ́ẹ̀ fi wọn lọ mọ fàgbà fúrìlì fí máa dáa yàgbà lẹnu ntí wọn ọmọ tí wọn fi máa fi jàmọ nkẹtẹ wọn lọ forí jì mí bẹ o anabi ni sọ ọ jama ẹdá kòtò rẹ tó bá jẹ́ pé ìsìláàmù ìta tó ń jókòó tì tẹ́ pé mùsùlùmí tó lọ ń kọ àmì kùránì yìí bá máa dáyé wa lọ àgbọ̀dọ̀ ríra àgbọ̀dọ̀ dáwọ̀ lára rẹ̀ oníṣẹ́ náà lọ́dọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ lára àwọn ọmọlúwàbí sáà ní kọ́ wa tó ń bẹ ní ẹ̀sìn yìí òní wípé àwọn èèyàn tí wọ́n bá jẹ́ aṣáájú tí wọ́n bá jẹ́ àgbàlagbà tá a gbà lọ́gà àgbàlẹ́gbẹ̀ẹ́ àgbàlá ṣáájú àìjẹ́

tá a gbà lásáájú báwọn àìjẹ́kọ̀rọ̀ wọ orí tiwọn ní sọ́tù ìṣèjọba ọlọ́dún fún alẹ́ kan. torí pé sọ́tù ìṣèjọba àwọn afọ àsọ pé súrọ̀ yìí súrọ̀ kan tó jẹ́ pé ìtọ́jú àdábì kùránì àwọn ẹ̀kọ́ tọ́jú the ethics of Quran ẹ̀kọ́ ló kùránì ọmọ àná sọ̀rọ̀ ẹ̀ka kùránì lọ́kọ́ wa sọ̀rọ̀ ìsàlàyé ẹ̀kọ́ ọlọ́run sọ wípé ẹ̀ẹ́dùn ọ̀nà gbúrú ìlú sókè látàrí fẹ̀rù àsùwátà kò fọ́ọ̀kù sọ́tì nàbí ọlọ́run lẹ́yìn sọ̀hábà yẹn ìgbàgbọ́ òdodo ẹ má ṣe máa gbúrú ìlú sókè kó ju ohun tànàbí lọ sọ̀rọ̀ lọ́ọ̀rù àríwọ̀ sẹ́dà. àwọn afáwa ni níjọ́ náà lọ́rùn ànábì làbáàbí lórí ayé ó làbáàbí sọ̀rọ̀ sọ̀hábà gbogbo ẹni tá a bá ti wá mọ̀ làbáàbí léyìí kí yọ̀ọ̀nà àìwá dọ̀rọ̀ tó ọkùnrin ìfìrọ́mọ̀n wàkàrọ́mọ̀n lọ́wọ́ lẹ́ni tí bí ń fi àpọ́nlé àti gbogbo ìwọ̀n náà jama'a ó túmọ̀ sí pé fi gbígbó hadal amọ̀ tá a bá fi dàkejì ọ̀rọ̀ tá à ń sọ yìí tá a fi dàkejì ajẹ́ wípé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò عدم الادب اي لا فني من يعرف هو صلى الله عليه وسلم وفي جعل ابن الملك يعني يطلب العلم يعني, يعني يلتمس العلم هو ده ابن الملك وفي واكل قال عنده شيء دي كان كان هو عنده شيء شيء ده كان كان ابن الملك فسبي يلوم الله يلوم الله قبل ان تتعلم lọ kọ́ ládàbí síwájú kò tó kọ́ ìmọ̀ kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ jama islam yóò gbà wá lálẹ́ ká máa ṣe yẹ̀ǹgà ká máa sàrí fún àtúbájọ àwọn kí n tó wọlé lọ àtúbájọ àtúwájú hadith kan bẹ̀rẹ̀ náà wà fún fàṣọ ní kútùbù sunan ó sọ wọ́n bá fún mi pé من إجلال الله عز وجل من إجلال الله عز وجل lára péyàn gbọ́n ọlọ́run ọba lé lára péyàn pàtàkì ọlọ́run lára péyàn gbígbí tóbi fọlọ́run ìkàràmù bíi iṣẹ́ ìlà òní kéèyàn máa pàtàkì àwọn abirú. wọ́n ká mílí kùrán àti àwọn tàbí ké wà bíntù tọ́ọ̀n àtàwọn tí wọ́n jẹ́ aṣáájú àwọn oníkò àwọn alábẹ́ wọ́n ká mílí kùrán àtàwọn tí wọ́n á kùrán ní ليس الرأي فيه وجافي عنه kì í sọ láti ju gba kùránù àbáláṣe ètò owó. ìta àfẹ́lù bẹ̀rẹ̀ pé ìkọ̀rọ̀ mi di ìṣe ìgbà méjì jìlá ìlànà ta'ala inú pé èèyàn fún ọlọ́run wá lé pàtàkì ọlọ́run nìkan ẹnikẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ mọ̀ fún mi mọ̀ tún kọ̀ lọ́dọ̀ àwọn àfa àgbóyé ọ̀rọ̀ yẹn ni pé ẹni tí bá ń pọ́n àgbàlagbà ni kí ni ṣe bọ́lọ̀ nǹkan ọ̀bá ni torí pé mí ìjìlá ni láì àdéhùn yẹn sọ nípa pé yẹn tó ọ̀tà kí ọlọ́run ní fún ma fún ni kí ni mọ̀ ni àjẹ́ pé ìdàkejì ọ̀rẹ́ ni pé ẹni tí bá ti ń ń tọrọ padà yọ padà jẹ pẹlẹ kó tó kó lẹ́nu ọlọ́run sẹ́ni tó wá sí i. inú ẹ̀sì yìí àgbọ̀dọ̀ máa fẹnu ṣáàtà kìláàbùkù àwọn tó bá jásà tó wa láti bẹ̀rẹ̀ pé àlejò ọ̀rọ̀ tí wọ́n máa burú ètò ọlọ́run tó ní wàdà tó kọ́ bí mú lọ́sọ̀rọ̀ àgbọ̀ ọ̀la ẹ̀ ló ṣe nínú sọ́rọ̀ sọ́rọ̀ tó fi jọ́ ọ̀tẹ̀ ọlọ́run ẹ má ṣe jẹ́ pé ẹ máa gbáwájú má nàbí lọ́wọ́ níbi àlámà yẹn ni pé ẹ̀kọ́ ni pé gẹ́gẹ́ bí muslim a gbọ́dọ̀ àlámà ní ìgbésí ayé wa bá làwọn orí ẹ̀sìn wa a gbọ́dọ̀ àtòjíṣẹ́ ìtìwájú ẹni bóòlù ọmọ ti ní àṣẹ bóòlù ẹbí ti máa ń ṣe yé ẹlòmí dùn ní tẹ́wọ́n dàpọ̀ súnà súnà yóò sábẹ́ ọ̀rọ̀ máa bá àdúrà rẹ̀ lẹ́jẹ́ àbí èèyàn máa ń mọ ọ̀ṣọ́ bí ọ̀ṣọ́ ọ̀hún èèyàn lè mú mi ló kí ọdún kú ọ̀dọ̀ àlè pẹ̀tù ń jẹ̀lẹ́ bí lọ bó ti ṣe láti ṣe. wà ìlà fada yukubali fáàbà ṣẹlẹ̀ wò ní ìgbà lọ́wọ́ wa. àìmọye àyè àti ọlọ́run ti júwèé nínú wa. àwọn sọ nínú àwọn tíra tí wọ́n tó jẹ́ kọ́nyà lámàrí kẹ̀kẹ́ a ní kí ló tọ́ ọmọ ọmọ kí ló lọ wí kí ló àgbẹ̀ gbìyànjú a ẹ̀ à ń bọ̀ lọ́wọ́ àtúnṣe ìwájú. bẹ́ẹ̀ ni ní ibi náà lẹ́tọ̀ọ́ mbẹ́ ìsìnbá àtọ̀nù afàjáde ní ìdájọ́ wípé kọ̀ lẹ́tọ̀ọ́ àwọn tá a a gbà tí bá torí pàmò ìbí ni látọ̀ àtàlẹ̀ ọ̀hún fi máa ṣe àtọ̀ ìkọlẹ̀ a kì í tẹ̀lé ẹni tó náà ọba dá kálọ̀ ìyàpọ̀ ẹni tó dá ẹni tó dá yàn àwọn dáàbì àwọn àwọn àgbàlagbà náà wọn ní aṣọ náà hmm, ń ṣe tó àwọn àgbàlagbà náà tó jẹun tó bọ̀ ní aṣọ tó bá jọ àbí wà nínú tí o bá ti jọ àmì tẹ̀lé wọn ṣùgbọ́n àìtẹ̀lé wọn náà ti wá pẹ̀lú fáyì ẹ̀tẹ̀lé wọn pẹ̀lú ìfọmọdúàbí náà àìlọmọdúàbí ní kó bọ̀pọ̀lọpọ̀ wa ọmọdúàbí nínú ọmọdúàbí nínú ọ̀rọ̀ àánú gbọ́dún àgbàlagbà lọ nínú ẹ̀kọ́ ẹ̀sìn yìí táwa àtàgbàlagbà bá jọ ń lọ nìkan èèyàn máa ń rìn lẹ́yìn àgbàlagbà ni ẹ̀jẹ̀ káwọn ọ̀gbọ́n lọ wájú ìkọ́rọ̀mù wà tẹkírìmà láwù lẹ́nu tí ń sàpàlẹ̀ wọn àgbàlagbà yẹn bá jọ ń lọ ọmọ rẹ̀ wájú wà pàpọ̀ lẹ́yìn bí ẹsẹ̀ rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ náà ló sì máa tẹ̀lé wọn. bọ́ọ̀lù ẹ̀jẹ̀ á ń ni àìlẹ́kọ̀ọ́ wọ́n sì gbàgbé o wọ́n náà padà wọn. tí yorùbá yorùbá ní wọ́n lọ àbúrò tẹ́gbọ̀n rẹ̀ kú tó lọ sí òkú ẹ̀gbọ́n rẹ yóò kí wọ́n ní ó ṣe kó náà bá burú ẹ̀dá ní o ní kú kó lè mọ bí ó ṣe náà ní ó ní ó mú dání nì bí èèyàn bá ń kéré àwọn ẹni tó yẹ kó kéré lónìí bọ́lọ̀ ń fẹ́ inú ọ̀padà di ẹ̀tẹ̀rẹ̀ lọ́la ọlọ́dà kan yẹ kẹ́ inú ẹ̀kọ́ ẹ̀sìn yìí ni pé bí èèyàn àtàgbọ́dà ń lọ ó pé bàbá ẹnì sọ tí bàbá wa sọ pé àkómọ ẹnì sọ àhán yẹ wà ni pé nínú ọ̀rọ̀ àgbọ̀dọ̀ ẹ̀ǹta àti ìwọ ọmọdé àbúrò yẹn kódà kì í ṣèwà gidi kọjá pé táwọn oníjì mẹ́ta bá ń sọ̀rọ̀ ohun tí àwọn ẹbí dáná mo rò gbọ́dọ̀ bóyá mẹ́rin náà kó bóyá ẹsẹ̀ mọ̀ọ́dà òun ní máa kígbe báwọn kì í ṣèwà ọmọdé àbí kì í ṣèwà ọmọdé àbí wàhálà yìí ṣèwà ọmọdé àbí. ibi tó wà lẹ́bi ti máa ń lo òkè ìrìnbá ṣe kúgbà tí bá ń ṣe kìlọ̀ torí pé kúgbà lẹ́bi sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lẹ́nu jẹ́ ìkìlọ̀ ojú àná bí ojú padà òun rẹ̀ ojú lókè lè jìnnà tó àwọn ìrìn bá nìkan táwọn bá ń bẹ láàrin ẹ̀rọ nìyẹn wọ́n ti di kankan náà kódà ànábì tó máa ń fara rẹ̀ wálé jàmù yẹn lọ. tó kì í sí wọn lọ́dọ̀ àbí wọ́n jẹ́ pé wọ́n máa ti wé lálálálá wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin wọn. táwọn tó bá bá wọn á jẹ́ wọn máa ń sọ wájú àwọn ọ̀lẹ́yìn inú ẹ̀kọ́ onye náà nígbà ń na oníkòòtù wa fẹ́ fún wọn àwọn tí wọ́n wà àgbàdo wa ń bọ̀ méjì wà bẹ́ẹ̀ òun wá kọ́ nípa kò sí ọmọ eke ni wọn ọmọ eke ni wọn sọ pé fan akbar fan akbar àgbàdo wa ni kọ́kọ́ fún àgbàdo wa ni kọ́kọ́ fún. ìwáyà ni wọ́n ní anabi anabi padà mọ̀ ní pa

àwọn àgbàlagbà lẹ́yìn ìgbà wọn lọ́lọ́ wò bí náà wọn a máa lọ bẹ́ẹ̀ sàn sọ́wọ́n yóò dáa ọlọ́wọ́ bí kẹ̀kẹ́ ọlọ́wọ́ bí ma kò bí ẹ̀sán ọlọ́wọ́ bí ma àmọ́ máa ń fẹ́ ẹ̀sán ẹ̀rọ àtọ̀lọ́ máa ń gbà náà ìgbẹ́ yẹn kàmá bó ṣe bẹ̀rẹ̀ kí ni àdìgbà ṣe bẹ̀rẹ̀ gan-an kàmá tùdírù tó dáa ìfàl náà ṣì ẹwọ ọ̀rọ̀ yẹn kẹ́ ìfàl náà ṣì máa ṣe tó bá wọ̀ ọ́ máa ṣe tó bá wọ̀ ọ́ kàmá tùdírù tó dáa ni kàmá táàmì tó zà ń bọ́ ọba ṣe ẹ̀sìn àpẹẹlẹ ẹ̀sìn yìí atọ ọmọlúwàbí. ayé ti kó gbogbo rẹ̀ ayé ti kó ní náà ah, ayé ọ̀padà wo ìyá bẹ̀rẹ̀ ayé padà ayé àbí níbi ogún ọdún sẹ́yìn ọdún àádọ́ta ọdún sẹ́yìn bíbá rẹ̀ lẹ́nu àdúgbò yìí padà ní ọdún sẹ́yìn lẹ́yìn pé bóyá ní àwọn àgbàrá bẹ́ẹ̀ ti kú ẹ̀yin ọmọ tẹ wọn tẹ̀ ń o lè pé kèé sí pé ayé ló yí pẹ̀rẹ̀ èèyàn náà lẹ́yìn. bọ́lá ti bá wa lò tẹ́lẹ̀ ti bá wa lò irun lójò irun rán ilẹ̀ sú ilẹ̀ mọ́ tó yẹ padà ọlọ́run lọ́wọ́ sọ pé títẹ̀ ẹ bá ṣe ilẹ̀ bá inú agbọ́dọ̀ ìwọ ọmọ náà lọ́wọ́ ẹ̀sìn yìí ọ̀làbọ̀ ọmọ kékeré lọ́rùn òun ló gbọ́dọ̀ kọ́kọ́ kí àgbàlagbà inú ẹ̀kọ́ ẹ̀sìn lọ́wọ́ wọ́n mi máa káàdì àkàlà inú wọn ọmọdé àdúgbò pé ìbá tẹ̀lé àgbàlagbà ẹ̀sàlámù sọ̀rọ̀ àsàlámù bóun yẹ fi sàkó bóun yẹ yọkùn mẹ mú kí o olè fà ọ̀sán ìtẹ́sìn wọ ọ̀fẹ́ ni pé kí sálámù ọmọ ọ̀dọ́ láàrin wa ìfṣù bí sálámù ó ṣe ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní láàtàdé kòlù jẹ́nà hàtà tó mìnú wàlà tó mìnú hàtà tàhàbù ó ṣe ọlọ́run bá ní ẹ̀ ní ìwàlì jẹ́nà tẹ́ẹ̀sì jẹun tó ṣe kí ni tó nígbàgbọ́ ní ọlọ́run ẹ̀ wá lè tọ́gbọ́ ẹ̀gbọ́n náà gbọ́ àti tẹ̀sán ara yín <laughs> ah, ọlọ́run àmọ̀tẹ́gbẹ́ tó ṣe àmọ̀tẹ́

o tún padà bọ̀ sàrà àti àwọn ọmọdé lọlé o bẹ́ẹ̀ pàdé lókè sàrà wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pàdé sàrẹ̀ sàrà wà lẹ́kọ̀ọ́ nídìí olù sàrà wà lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ máa fọ́ sọ́lá màkà ànábìrẹ́ máa fẹ́ràn sọ̀rọ̀ ọ̀pọ̀ ǹjẹ́ pé àgọ́ pàṣẹ mẹ́tò kódà lọ́wọ́ yàtọ̀ sọ pé tẹ́nìkan bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bìdúró lè sàlám láì jẹ́ kó fi sálámà síwájú má dànù sálámà ń fi wájú àsàlámà ló pé ẹ̀kọ́ àtàwọ̀ mo tẹ̀ ní kí n béèrè kí n kẹ́ lọ́wọ́ yín ni ìdáná ẹjọ́ ẹjọ́ àgbà yìí. tẹ́kí ní lọ́wọ́ dáhùn dáhùn sálámà àdúrà sálámà tí ò ń sọ yẹ kí máa kọ́ dákẹ́ ọlọ́run pé àlàáfíà ọlọ́run àlùbáríkà rẹ̀ ìkẹ́ ọlọ́run ẹ má bọ́ sọ orí ibi lélẹ̀ nígbà tọrọ fún ọgá tọ́lọ́ ń bá gbàdúrà yẹn nǹkan ó yò wọ́n lọ́wọ́ mú jẹ wọn bẹ̀ ọlọ́run má pa ọmọ èèyàn ẹni tó kọ sẹ̀sẹ̀ máa gbà sọ ṣe ṣùgbọ́n tí yóò bá ẹ̀ka àárọ̀ ẹ̀ka àtàn ẹ̀ka alẹ́ bá àkùlọ̀ àwọn àkùlọ̀ bá àkùlọ̀ bá àkùlọ̀ alẹ́ jẹ̀mọ́ inú ẹ̀sìn kódà ẹ̀sìn dá lé wípé wọ́n ní tá a bá ẹnìkan bọ̀ ọ̀n kí wa aláfẹ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn lẹ́kọ́ wa àfọlámà àlékún ní àwọn àtàwọn àlékún mùsàlá tá a bá ṣílẹ̀ kò fún tán tójú bá tó ní júbà ìwọ́n ní àtúnṣe ìhádà àtàsílẹ̀ kátótó sálámù yẹn ṣe àdúrà ni kò yí wa àdábò lè mọ́tò ọ̀dọ̀ Imam Bukhari Imam Bukhari mu wọn àdábò lè mọ́tò ọ̀dọ̀ wípé ànábì sọ̀rọ̀ kọ́ ọ̀dọ̀ àdìrọ̀ sọ́lá ọlọ́ọ̀bẹ arábìnrin kan òjọ́ kan ànábì

anabi wa tó sálámù wílẹ̀ kejì ó wílẹ̀ kẹta arábìnrin wa ń fèsì anabi wa rò pé n ò ti gbọ́ anabi ò gbọ́ sọ́lá sọ́lá anabi wa rò pé kò sí ẹ̀ anabi wa yẹ ń padà níbà musa yà kọ́ra musa tó lóò anabi wa ń lọ lé gbogbo ẹ̀sìn kọ́ wa ẹ̀sìn ẹ̀sìn ọmọdé àbí pẹ́yẹ́yẹ́ ni àmọ́ wa là ló làbí lọ́mọdé àbí anabi wa ń lọ lé anabi wa ti jáde irú ti ọlọ́run mọ́ bẹ́ẹ̀ ni irú ti ọlọ́run mọ́ ń dáhùn anabi ni mò ń sábà lè gbọ́ kọ́ lórí mò ń dáhùn ó ní mo rọra ń dáhùn kẹ́ni bá máa tún sálámà yẹn kẹ́ni máa tún múrí àdúrà ní kábà yẹn ni kọ̀ lórí ìlérí ẹ̀lú ìfi kú ìlà sálámà àní ẹgbẹ́ gbé sálámà ọ̀hún ní sọ̀rọ̀ náà ah! ẹ dákun ẹgbẹ́ tó lọ́fẹ́ máa dùbọ̀ wá lọ́ọ̀tẹ̀ mi o àlàáfíà ọlọ́run àlùbáríkà tí o bá ní orí ajẹ́ ìjẹ́ tán ẹ̀ ń bá àbá tún báríkà fi wọn ni kúlù xeyì gbogbo rí wàrà àmàtúwà àti kí ọlọ́run.

ẹ̀tọ́ kan kókó sálámù táwọn kí ló fà àwọn kéré ló kà wá pọ̀ ẹ̀sìn yìí ẹ̀kọ́ nì ṣùgbọ́n àpọ̀ àpọ̀ tó fi jẹ́ pé kọ́lọ̀ kó san àwọn afárajọ wà ní òtíkàfù lẹ́sàn-án rẹ̀ kó sì san àwọn eléke lẹ́sàn-án rẹ̀ jẹba sọ pé kọlọ tó tún ṣe àdínkù fún ẹni tó jẹ tó kọ mọ́ṣáláṣí mo rò pé bí ọdún mélòó sẹ́yìn ṣe wá ti ṣe káàbù bí lásán. mọ́sálásí wò lásán. kí ló dẹ̀ wá dé? àlejò jimá lẹ. mọ́sálásí yóò ṣe ń lo ìjọ náà lọ́wọ́. pẹ̀lú ìlú ọlọ́run tó ṣe kọ́lọ̀ ṣe tó dé kọ́lọ̀ ṣe. ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa nígbà ìdíjókòó ẹ̀sìn ẹ̀rú òfin abẹ́ẹ̀kọ́ tá a máa ń lójú lọ́mọ àti adúlù ní jáde lọ́ọ́ kéwì. mo ti kéwù sí isi bọ̀ owó dùn ṣe. kódà àwọn èèyàn a wà lánàá tó wà nínú àti gbọ́ pé lọ́wọ́dún rẹ̀ ṣùgbọ́n lórí ẹ̀sìn kódà àwọn èèyàn tó ń gbé ẹ̀mí kéde kí wọ́n lọ́wọ́ kó kó lórí pẹ̀lú àwọn èèyàn tó ń padà sẹ́yìn lórí ẹ̀sìn tó jẹ́ pé ayé yìí ìgbóná tí èèyàn bá ti lo seventy years eighty ninety láyé yóò ti dára láì gbọdọ̀ wí mí bí ọ̀bí gbogbo nǹkan ọ̀bá ti ọwọ́ ọdún gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọn ní òní ọ̀pọ̀lọpọ̀ ní òní sí láyé mọ́ ìyẹn náà tó dáàbò wá kó àtẹ̀jú for page eighty four kó tó wá kú tó máa lọ tó ń sàmọ́ńtẹ́ká máa wá wọn wà ayé òsè ọ̀rá ọlọ́run ṣe kí ètò àforíjì nígbà tó wá jọ ń tọ̀ wọn nítorí ká sọ ta ọ̀rọ̀ kan sọ pé kí gbogbo àwọn táwọn ètò jẹ́ gbé gbogbo àwọn ọ̀rẹ́ wọn táwọn àmì àtàwọn àbí wọn náà aláàjì ìsàdùn ògèlèkè aláàjì ìgèlèkè gbogbo wọn ti kú tán gbogbo wọn ti kú tán kódà àwọn méjì kan fẹ́ kú láti ẹnìkan bóyá ló ju mẹ́ǹtì lọ síra wọn fún àbí àbí àbùkù ó tún jẹ́ lè kí mo fẹ́ lò ní pé bàbá wa ń sọ bóyá ẹni tẹ̀ ẹ̀rọ sọ̀rọ̀ yẹn ní ìdáhùn ló ní bóyá àwọn náà sọ ni pé ẹ̀mí rẹ̀ ó gùn ojú rẹ̀ ọ̀pẹ̀lá yẹ ojú rẹ̀ lórí ibi ìkan lọ́ fọwọ́ mú <laughs> yóò fọwọ́ mú ibi rẹ pé téèyàn tó tó bá àwọn a ilé ìtẹ̀ tó sọ àwọn àfa àtẹ́rẹ́ pé òun kì í yanjú tó ń pè àwọn àfa tọ́lá pé ìtìká àgbọ̀ kásá kírun tí kálukú iṣẹ́ iṣẹ́ àfọlọ́bí ni o kálukú ọmọ dáṣẹ́ ẹ̀ṣẹ́ ni o sẹ́ni òsì ilé ìgbẹ́ àìmọ̀kánì àìmọ̀kánì à ń kẹ́kọ̀ọ́ inú iṣẹ́ olóore ni nínú olóore àbẹ́lì sọ̀rọ̀ ìhà inú àpapọ̀ iṣẹ́ olóore ni ọlọ́run dákùn nísàgbé kẹ́kọ̀ọ́ sáńpẹ́ nísàgbé ṣọ́ aláǹfààní bákan náà téèyàn bá wà nù mọ́tò àbí jẹ́sìn lọ sẹ́nìkan wá rìn fẹ́ lọ sáré ìbọ̀wọ́ kíra nù ẹni tó wà nù mọ́tò ní òkè tí ń rìn yá yá jọyìn wọ́n wà ní comfort wọ́n wà nù mọ́tò òun fẹsẹ̀ ní lọ jàùjàù kọ́dọ̀ tó lè mẹ́rin wọn ìwọ ló kì í ìwọ ló ní ìwọ ló lọ lẹ́kọ̀ọ́ sára mọ̀ sí tọ́wọ́ sára mọ̀ sí ọ̀fẹ́ iṣẹ́ o àmọ́ sábà ti ta lọ́jọ́ kó sára mọ̀ sí ra wọn ìwọ lẹ́kọ̀ọ́ sára mọ̀ sí torí pé ọlọ́wà ló comfort ṣùgbọ́n sẹ́ni tí ọ̀fẹ́ kí wọ́n rí kọ́ èmi tẹ́sí nǹkan wà nìyẹn ṣé gbogbo akada yìí. akadà bákan náà tọ́ba jẹ́ pé ẹnìkan wá ń rìn lọ àwọn kan wá jókòó sani òkèrè àwọn ẹ̀dá àwọn ìdá rẹ̀ ẹnìkan wá ń ẹnìkan wá ń sani òkèrè àwọn. nà àwọn àwọn ẹbí bá ń gbé làákàyè báńkì ẹni tó wà ń dòkò yóò kẹ́ ń tẹ́lẹ̀ yẹn tùmọ̀ bá di ti wá gbé òun wá kàn. lóbi jẹ́ pé àfa wa á yù ó ní ẹ̀sẹ̀ yìí ẹ̀sẹ̀ yìí mọ̀ ní kí sọ gbórí. tí ẹ̀ máa tọ́ ọ̀gbẹ́ ibi ẹ̀ tó wà ní mọ́tò kí ẹ̀ tí ó ti tẹ̀lọ́ tí ẹ̀ máa fẹ́ gbé ẹ̀lẹ́ ọ̀kọ̀ abẹ́lé lọ. ẹni tí ń rinṣẹ̀ àlùmáàṣì alàjì sẹ́wọ́n kọ̀ bàtẹ́ yàrá dùn pẹ̀lú nígbà tó kù báyọ̀ àbí ìṣẹ̀lẹ̀ ni ẹ sọ pé ẹni mo kí ẹ má bínú jáde ọkàn mi ò ọkàn mi ò sí ń bẹ̀ ẹ̀ ń tí ń rìn ní kọ̀kẹ́ tó dùn kó tó lè yé wa tó wájú ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ó ní ẹ̀yin ìyẹn ẹ sọ́ra fún kẹ́ ẹ máa jókòó síta ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ sọ́ra mò ń pè sákìsì ní kẹ́mọ́ jókòó síta ìtàlẹ́ veranda nkẹ́nkẹ́ ojú ọ̀nà wọ́n ní kí ló dé ànábi ni mò ń bẹ̀rù kẹ́mọ́ ní ìwọ̀ lọ́rùn kọ́ ẹ̀ ti kọjá báwọn sálámà sí ní wà á ní ń dáhùn ní sálámà sí ní ọ̀rọ̀ ẹ̀mí kéèyàn dáhùn ti kọjá sálámà sí ní ìyẹn tó jẹ́ àmì pé àtẹ̀ntì rìn lọ ní òsàn àwọn ìfẹ́ tó dúkù sẹ́ẹ̀sì rí kásálámà síyàn súnà kéèyàn dáhùn wájú rẹ̀ jama níta sáfẹ́ lò lára rẹ̀ ẹ̀dẹ́ ìṣẹ́lẹ̀ ìtúnṣe pàtàkì ni pé àwa tá a bá ń bọ̀ láti ìta àwa látàrámà táwọn tó wà lórí wọn ẹlòmíì nítorí àtìyàwó rẹ̀ ń jẹ́ àti dùn mí ẹni pé yàrá bàjẹ́ bàjẹ́ màá wọlé kò lè kí ni nítorí wí wọ́n dáa ó bá làákà yìí àmọ́ kò bẹ́sẹ̀ lọ. gbọ́dọ̀ wọlé. kò ní kó pàdánù káàbọ̀ ẹ ṣe bàbá wọ́n yorùbá yorùbá náà sọ pé ẹni tí ò kiri kulé ló pàdánù káàbọ̀ sàǹkẹ́ bá sábà kú èwe tó sàǹkà àìlù ìgbà mi ẹlòmíì tó àtìyàwó ẹ̀ ń jà ẹ̀rọ ìdí kò kí kí ni ti máa wọlé. ìyàwó àníkọ́ ọ̀yà lágbèrè àmọ́ níta àwọn ìdílé ẹ̀kọ́ ẹ̀sìn yìí ẹ̀ ń bá ń bọ̀ láti ìtàlẹ́ ìsọ̀rọ̀ àwọn tó wà lónìí báwọn méjì kọ́ wa lọ. kọ́dọ̀ ó débi pé ìdàdàkọ́ tíyẹn bá wọlé tí ò wá síyẹn nulẹ̀ wọ́n ní sálámà sí nulẹ̀ torí kọ́ àwọn màláìkà ń bẹ nulẹ̀ wọ́n dàn sálámà yẹn. so ẹni tí bá ń bọ̀ láti ìta yọ sálámà sí nítorí tó fi bùkátà sálámà rẹ̀ nígbà míì ó ti wá ìyàwó rẹ̀ wá sọ́jọ́ ọjọ́ rẹ̀ wọ́n ti wá ní láti bí wákàtí mẹ́ta lọ́ba bẹ wú mú lọ́ba bẹ wúlẹ̀ ló kọ́ńtẹ́ẹ̀tì àbí ni ìbá máa ń pè é bra ló ku bra nìkan ń dá ìyá rẹ̀ wọ́n mú tùkú bí ọ̀lẹ̀lẹ̀ kíní kan yìí ni wọlé wọ yàrá lọ́ba bá tẹnu gbogbo rẹ̀ ojú rẹ̀ yóò kálukú ti sáré àjọ sàrà inú yìí tá a bá wọlé ọmọdé kásánà kálọ̀ wọ́sọ́tù lò kọ́nà twenty four lè tí ìrántí ayẹ̀ ẹ̀sìn ọlọ́tọ̀ àwọn àbẹ́ àwọn tó tẹ̀lé àwọn tábàrin bá mi wọ báàgì táwọn ìsìn bá fẹ́ wọ ọmọkùnrin twenty four ọlọ́run àwọn àsìkò méjì kan wà tọ́lọ́ ní káwọn ọmọ mọ̀mọ́ sáré wọlé káwọn náà báyìí lọ. ìdájí ẹ̀sìn ọgbà àwọn ọmọ wa láyè kan máa wọlé tù wá níbi tá à ń sùn náà ìgbà ìgbà lẹ́gbà kan máa wá ní torí pé ń dájí ìdẹ́gbẹ́ èyí ti sùn lálẹ́ kó o mú kéèyàn ọgbọ́n gba aṣọ lẹ̀ ẹlòmíì tó bá fẹ́ sùn tọ́lá pátá máa ń nílà níbi asọ́lọ́dà bóra àbúrò tí ó fi padà àdìgbé sun aṣọ ti ṣí lára rẹ̀ kọ́ ẹ̀ pé ọmọ rẹ̀ wọlé ìdájí àbá bàbá rẹ̀ ó gbòòrò tàbí ìyá inú ẹ̀sìn yìí ẹ̀sìn lékè ní àfẹ̀mọ́júmọ́ ọlọ́run kódà àwọn ọmọ wa ní ilé kí wọ́n lọ sàlámù tó gbà láti tó wọlé lọ. bákan náà ni wọ́pútù bọ̀hírọ̀ wọ́pútù bọ̀hírọ̀ ńlá àsìkò táwọn sọ pé òun bẹ ní ìdodo sánmà táwọn pè ní wọn aago kan tọ́pọ̀ owó múni pé inú ilé ìyọ́fẹ́ ìyọ́fẹ́ lè bẹ́ wọlé kùtù ọdún síta àwọn àtùkọ yẹn náà obìnrin gan wọ ṣọ́ọ̀tì gbogbo owó àwọn àtùkọ yẹn náà wọlé ká jẹ́ kí àwọn ọmọ wa náà kó àgbàdo kan tó wọlé ká tó wá gbèdé àràbà lára ẹ̀kọ́ tẹ̀sán ẹ̀kọ́ wa tó kẹ́kọ̀ọ́ ọmọdé àti ni pé bá ní títí sálámà la ló ní ká tó wọlé òní àwọn sàlámù wọ́n dáhùn sàlámù àwọn àfẹ́yìn pé àádọ́l should I enter check in wọlé ìlú aláwọ̀ gbọ́fọ́ àlẹ́mọ̀ bọ̀kọ́ rẹ̀ fàábí kan àdìsẹ́ náà wà ní sẹ́ẹ̀tì mú sẹ́ẹ̀tì mú ẹ̀fíù àwọn àyàtà sọ yìí nùsọ́ọ̀tù mú fàábí yẹn wọlé àti nìsọ́ọ̀tù ọba sọlẹ̀ ọ̀sálàmù àsálàmù àlẹ́kùn àwọn ìlú àwọn àlẹ́kùn sọ̀rọ̀ ọkàn wọlé ànábì ní kọjá ìjọba ànábì wa ní kẹ́nìkan lọ kọ yóò sì jù yóò sàlámà yóò wà bá yóò dá kóso kí n wọlé tó bá ń lọ wọlé ọ̀sẹ̀ tó wà wọlé sọ̀rọ̀ náà lọ́sọ̀ bó ṣe ní kí n jẹ máa ẹjẹ kí n sara ẹlẹ́mi ní ah, a nílé ọ̀rẹ́ mi tẹ́tí lábọ́jà ìgbà tó sọ́kùnrin lọ́rọ̀ ìlú pàtàkì ẹ wà ní kí n jẹ máa sọ ọ̀rọ̀ rẹ wọ́n ti pé lásìkò tí wọ́n ò pé ọ̀sán gan ya a pàṣípò ẹnu àtìyàwó rẹ jọ ń sèré tí wọ́n ríra wọn lọ́wọ́ ọgbà wọn débẹ̀ bẹ́ẹ̀ ti fi orúkọ wọn ọkọ lè múra tó jáde ìyàwó lè múra jáde lágbájá ibi tó ti ń àwọn òun náà rè náà lọ́kàn wọn náà ni wọ́n á pé ẹ̀mí ẹ̀mí ti burú òsì kú kẹlẹ̀kẹ̀ tó gbàyànjọ fún bàrí tí ọ̀yọ́ ibà yìí máa gbàyànjá lẹ́nu bí ti wọlé tó bá yàwó gbọ̀dá ìtọ́kùn lọ́kùnrin bá sùn. ọwọ́ á ní wọ́n sọ fún bọ̀dá ọ̀sọ̀ fún bọ̀dá bọ̀dá wò ìyàwó tó ọ̀sẹ̀ wò bọ̀dá ọ̀pọ̀ bí ó ti ṣe ọ̀sọ̀ ìyàwó ti rà àbí pé ìyàwó tí tó ká àmọ́ lòdì ẹ̀rọ akọ́kọ́ ń gbé fún ọ. wọ́n sọ fún bàdà rẹ̀ pé ọlọ́run sàánú mi bàdà alágbájá. òun mú ọlọ́run ní ẹ̀rọ ajá wọlé wọ́n ní ẹgbọ́ta rẹ̀ fún ọmọ bọ́ta sẹ́yìn tó ń tó ń wọ padà ní ẹgbẹ́ bá dùn kalẹ̀. ìwọ tó fẹ́ ìwọ fẹ́ sọ fẹ́ kọ́ àkọ́kọ́ ọ̀dùn rẹ̀ pé ẹ̀yà lè nìkan wá wá sí. tani wọ́n ṣùgbọ́n tó bá lo ẹ̀kọ́ tó kànlẹ̀kùn ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ wá sọ pé yàrá bá já ọ̀gbọ̀gbọ́ dáhùn ọwọ́ sọ pé kọ́lá ìdí mò ń yẹn lé kúrò àní ẹ má wọlé àbí náà kúrò àní ẹ ẹ ní ṣòro ni wọn ti sọ máa ní ilé ìdúgbò kò sí kò sí má wọlé kò sí má wọlé léèyàn kọ́dà kọ́mọ́dé ìlẹ̀kẹ̀lẹ̀ ń gbé má wọlé léèyàn ò sí ọlọ́fẹ́ sàtúndì àbúrò yẹn ń sẹ̀rí ẹ̀sìn ẹ bá sọ fún ṣe zìnà àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ rí pé ọkùnrin yẹn ó ti abẹ́rẹ́ bọ́ yẹn báyìí èèyàn mẹ́rin ní ìtura èèyàn mẹ́ta ní ìpẹ́lẹ́yìn ẹ̀jẹ̀ mẹ́rin ẹnu ṣe kíni ó nira gan tẹ́yìn bá rí wọn tí wà nù kíní tẹ́ ọ kàmí nìkan mórí tẹ́ ọ lọ ṣe mẹ́ta ẹ lọ tẹ̀ mẹ́ta wà lọ àwọn ọlọ́wà àbíbèrè wọ́n sì wà lóbi ara wọn náà kẹta ló máa dá ìkíní bá ti dìde nígbà wọn bá dé wọn wọn lórí ara wọn nínú o. ẹ̀wọ̀ ni jama ṣẹlẹ̀ àwọn nǹkan ìgbà míì àwọn nǹkan ṣẹlẹ̀ àwọn ṣẹlẹ̀ tá a bá padà mọ kíkímọ̀ àti kíkàmù ti bẹ̀rẹ̀ ní ṣẹlẹ̀ àwọn yìí ṣẹlẹ̀ pé ọkùnrin mi fẹ́ kọ́ ìyàwó ẹ̀ yóò wá bá wà ọ́kọ́ ní pàmò yóò wá lẹ́kùn sinimá ìwọ̀n ìgbà bá lẹ́sẹ̀ ni o ẹ̀sẹ̀ ńlá ni o. kódà àbúrò ọkọ mi lè parọ́ jìnnà mọ́yàwó ẹ̀gbẹ́ ládùúgbò mi kan àwọn èèyàn méjì ń jà ẹnìkan wá sí obìnrin lẹ́nu òun náà wá mẹ́rin ó sì parọ́ jìnnà mọ́ ó sì bíi pé gbogbo yẹn ti jọ obìnrin yẹn wàhálà gẹ́ẹ́ táwọn wọn wá ó ní ẹ̀jẹ̀ pé kìkì lóòótọ́ náà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lọ́mọ tó lọ ẹ̀ sọ́kọ́ fún. ọ̀rọ̀ fẹ́ pé ọkọ ìyàwó ó ti bìlí pé àá yàlágbájá ó ti pè lóru ó pè lọ́sàn yẹn bá ń sọ kókó àìmọye ẹ̀ṣẹ̀ lábẹ́ ló fà fún jẹ́ pé ṣẹ̀rí à sọ pé ẹ àtúntẹ́ ẹ bá yíyàn mẹ́rin tí wọ́n rí kíní lókè ní báyìí ẹ mọ̀ pé kúrẹ́bí pé ọkùnrin ní ẹbí ẹsẹ̀ lẹni tẹ gbọgbẹ ìyàwó obìnrin ní olùyọ àti ọgbẹ pé mo ti ọgbẹ sọ pé àbúrò ẹ yìí lórí yóò sì kí mi ìgbà ló ó ń o wà fún tòun kó wò sí ìdẹ́gbẹ́ wo bìnrin báyìí ọjọ́ lọ wá ẹ̀sùn ọkùnrin ti dì náà nǹkan ló nínú àwọn pé o àwọn èyí sọ pàtì àwọn obìnrin yóò máa lọ tó bá sì bí ọmọ yẹn orúkọ tiẹ̀ lọmọ yẹn ọmọ jẹ ẹbí kàfàlì ọmọ kàrímà kò ní jẹ kàfàlì ọmọ kàrímà kàfàlì ọmọ kàrímà ni ọjà kò ní jẹ kàfàlì o dàpọ̀ kàfàlì yìí tó kọ̀ wọ̀ ni o àbí gọ̀fà abùgọ̀fà kàfàlì òròjú ní jẹ́bẹ̀ òròjú ṣùgbọ́n bí màtí máa ń jọ wọn àti kàfárì kẹfẹ́rí ló jẹ́ kàfárì o lọ́wọ́ alimuhim kàáwù so alimuhim ni pé kò ní jókòó bàbá yìí kó fà yẹn ní ọmọdé bàbá yẹn kọ́ ló ti bì tọ́yọ́ bá ń lé láàrin láyé wọn àti bàbá yìí lọ́wọ́ gbogbo tọba wa ní láyé ìyá rẹ lẹsọkọ yẹn pé tọba kú ìyá nìkan lẹsọ láti ṣùgbọ́n àtàwọn ọmọ tó bí àti ìyàwó yẹn bàbá yìí ló jẹ kẹkẹ tí wọn yẹn lè wá padà wá fún ìlú bímọ nǹkan ńlá ni àníyí ni pé sẹríà ó ṣàkọwà láwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ yáyé lára ẹni pé wọn àti kújú ọmọ ti papọ̀ gbogbo wa kàkà tó dúpọ̀ ara wọn rárá tó náà kó lè wájú ó fẹ́ kójú wa náà túká ó ṣe ọlọ́run sọ́wọ́n náà sọ́lá ó ní kójú túká sọ́dà ọ̀ ànábì ní sàárà rẹ̀ orí yẹn lásìkò sàárà rẹ̀ jẹ́ káàrọ̀ ọdún ẹ̀hẹ́ bó ṣe dání gbogbo ògbó kí ló sáwà á dì papọ̀ àwọn èrò ojú ẹ̀ lẹ̀ kì í sí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ká lójú púpọ̀ wà kì í sáré ẹsẹ̀ yìí ọkọ̀ alẹ́ ẹ̀kọ́ ìtújú ká ká lọ́yà yàtá mi yà ìfẹsẹ̀tẹ̀ wọn wà. lára ẹ̀kọ́ ẹ̀sìn yìí tó ṣe kókó òun ẹ̀kọ́ òdodo sísọ àti ìdìbò kódà gbogbo ìwà yáàdì táwọn wí látàárọ̀ yìí lára òkun tí èèyàn máa ń nílò sí oníkéèyàn tó lòdì kéèyàn tó lòdì ó ṣọlọ ìkọlọ bọọlù àyẹ̀wò sẹlẹ. olè àlékún lè sèdè àlékún lè kìlọ̀ lórí o ẹ̀mú títí òkú sẹ́tọ̀ fa ìnà sèdè kọ́ yahadi ìlànà bẹ́ẹ̀ torí pé òkú sọ fẹ́ẹ́ mú yẹ ẹ máa tìyàn lọ́kọ̀ọ̀kan lọ síbi dáadáa tó ṣe ní. wà bẹ́ẹ̀ yahadi ìlànà jẹ́nà ẹ̀ sí wà dáadáa òun náà ti máa lọ síbi olódodo yóò máa yóò oníṣẹ Ọlọ́run bá tẹsíwájú wàláyà zaburọjù yasduku wàyàtà hàwà sídìkọ hàtà yókùtàbù ìlànlọyì sídìkọn oníṣẹ Ọlọ́run ní arákùnrin kò ní yẹ̀wò níbò lẹ́yìn tí ó máa sòdodo yóò máa sòdodo yóò tún máa gbìyànjú láti sòdodo títí tí ó fi gba oyè wájú Ọlọ́run wọn kọ́lẹ̀ wájú Ọlọ́run pé sídìkọn á ah, olódodo lágbájá níwájú Ọlọ́run yóò gba oyè olódodo. lẹ́yìn àwọn ànábì ọlọ́run oyè dọ́kà lè di àwọn olóògùn àwọn afẹ́sẹ̀ ọ̀gbẹ́ ń ṣe ọlọ́sẹ̀ n'i ní wọ́n ilé àpò wọn kábì mo ṣe kí lọ fún ṣe sọ́ra lórí kẹ̀mẹ́ pàrọ́ kìí sì wọ ọmọlúwàbí rárá sí ẹ̀dínkù rọ́ ń ṣe ọlọ́run bá ní fa ìnẹ̀ kábà yáàdì ìlẹ̀ tójú ṣẹ́ẹ́rì ọ́n bí ẹ bá fi ń parọ́ òtún tó kùtù ìlú bàjẹ́ mọ́. irọ́ pípa ẹ máa jú nà ní ìwòsí di ìbàjẹ́ ni. wọ́n fojú yíyá di ìlànà bí ẹ bá ti wá dùkùn rọ́ irọ́ pípa ó kí ẹ lọ́pọ̀tọ̀ àti ní òfin dọ̀mọ́ náà. wàlá yàzáàlù rọ́jù yàkùzìbù wàyàtàhàrọ̀ àlùkàbíbá hàtà yóò tẹ̀wé ìlànà àlùkàbíbá. arákùnrin kò ní yẹ àbẹ ẹnì kò ní yẹ kò ní gbò tí ó máa yóò tún máa sọ́ọ̀kù láti parọ́ irọ́ ti burú. bàbá bá afọ bàdà lánàá wọ́n ní ibi tí wọ́n burú lẹ́nu pé kíyàn bá fẹ́ parọ́ ẹ̀yọ kan ẹ̀ gbọ́dọ̀ ní mẹ́wàá lẹ̀. torí pé tí kan bá fẹ́ já ọ̀dọ́rọ̀ fi ní ló ṣe kan ebi wọn ní wọn lọ́dún gbà ìgbà yẹn níta kọjá lọ kíníkà ni ètò wà lọ́nà but ẹnì kan sọ pé òun fi bíbí àná ìgbàdà ìgbà yẹn kíníkà ni bí yẹn bá ti fẹ́ parọ́ ẹ̀yọ kan yóò tún láì mọ ìyọrọ lẹ̀ irọ́ òfò ńlá ni kọ́nà ló tó ṣe wa irọ́ tẹ̀ ń wò yẹn ẹnì kan ò ní máa parọ́ títí títí yóò tún máa gbẹ̀dẹ̀ àti parọ́ tó bu àgbo ìwájú ọlọ́run pé òfòrọ́ ni tó bá gbé òfòrọ́ níwájú aláàbò jẹ́ olórí ibú sánú kejì ara rẹ̀ jẹ̀máà ìdí ajínà irọ́ pípa kásùmọ̀ ọ̀tọ̀ ìwọ ọmọdé àbí ọ̀tọ̀ sọ kí n tí mo sọ bí wà arákùnrin ọwọ́ abalẹ̀ fi sọ̀rọ̀ lẹ́yìn tí ń òun òun òun òun òun tó òun ṣe fẹ́ gbọ́ pé òun onírúurú ni ọlọ́run tó ní kó òun ṣe. àwọn ìgbógbó ẹ̀sìn tó kálẹ̀ kàdá ìgbónú àwọn ẹ̀yẹ ẹ̀sìn ló ń ṣe ọlọ́wọ́ aṣọ pé sọlọ́gbà rẹ̀ sẹ́yìn ṣé ó lè yọ dáa kan fún mi gbogbo ohun tó wọ́n ṣe láì dáa. oníkàlẹ́ ló ń ṣàwò ń ṣe ọlọ́run sọ pé gbìyànjú yọ̀ǹda fún mi má parọ́ ó lè yọ̀rọ̀ ó lè yọ̀rọ̀ arákùnrin ọba àti tó bá kó lọ́dọ̀ àná tó bá ráwọn fáwọn ìpàdé wọn mọ ọtí yọba mọ ọtí tó bá ti mọ ọtí yọ àbọ̀ mọ ọtí kò ní kọ tó bá padà pàdé àná ìpàdé wọn pé ìmọ̀lẹ́ láti àwọn ẹ̀ka ó ti mọ ọtí lónìí ní àwọn tó lọ sọ fún ìlọ́kọ̀ àwọn ibi kọ́ lọ́wọ́ ní ní mo ti mú kọ́dà ìgbìmọ̀ mẹ́wàá ló ń mú lápẹ̀rẹ̀ oṣù gbìyànjú ojú máa ti ń lẹ̀ fún kó tó mọ tó bá lẹ́yìn kó mọ tó ló bá di pé tó bá di pé ọ̀gbìn tó bá dáhùn lọ́dọ̀ lọ́dọ̀ òun bọ̀ ló kọ̀ lọ́dọ̀ wọ̀ torí òun fi sọ̀rọ̀ wà fún àwọn ìkó òun tó mọ fi ah, ìwà ìlójú tì nìyẹn ojú wa ti ọlọ́ọ̀kọ̀ òun ò lè mọ̀ tó mọ̀ ó di pé tí wàá ń bọ̀ ìyá rẹ̀ kò bá ọ̀nà sí ìlú bó wà ní ọ̀dọ́ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn bíi mẹ́ta náà ń sàmì ọ̀gbẹ́ni ìgbẹ́ni nígbò yá pírísẹ́ǹtì náà lójú àti máa sọ fóun ṣe ìsìn náà kò ní fẹ́ parọ́ fànà bí mi fúnra ẹ̀ gbà fún àwọn mùsùlùmí àwọn fóun ṣe náà yóò wà lọ́mọ nígbà tó sọ fẹ́ pa.